àbó wa ẹ ló gba léèsì ọrùn òbí tí sèrè ń jọ ẹ ló wọ ó wá mú polú ọrùn ẹ ó wọ fún bìsìrì fàbàsì lọ́fíráyè gbé àbàsì kò mẹ́ tó bá pa ọmọ yẹn síbẹ̀ ń yẹn bó ṣe máa ṣe kùmẹ́ bí ìgbà tó jẹ́ pé kò mẹ́ni tì nìyẹn. tẹ bá wo Obesere tẹ bá wo Obesere hmm. hmm. pẹ̀lú K1 hmm. as ẹni tó yẹ pé súnmọ́ Obesere dáadáa kí ni ó really happen kí ni ó really fa ìjà wọn ṣe lè ṣe lè analyse ẹ fún wa. ẹ ṣe rí ẹ má bínú mi ò lè sọ bọ́ọ̀sì pààyè ṣe rí ẹni kí ló ṣe ṣẹlẹ̀ ní pé hmm. ara bẹ́mi ṣe yìí ń lérí níwájú yín yìí pé mi ò lè bá ṣe mọ́ láyé òun náà ló ń ṣẹlẹ̀ sóbi sí i. kò ń ṣe bóyá òbèzèrè ń jí sòrò ẹ àbójọ́ òbèzèrè náà tún jẹ́ lọ́sí ẹ̀ jealousy ẹ but níbi ìwà yìí ṣe ìwà burúkú yìí ni òun làbáàsì náà fi máa sọ pé òun ò bàjà kó ṣe kíni kó dúró láàyè ẹ kó ní kálukú dúró láàyè ṣe rí ṣe rí téèyàn bá ti demarcate nǹkan fún yàn pé hmm. mo ti mọrú ìwà tó ń hùn sí pé tó bá súnmọ́ mi òun bá àbá tèmi jẹ ni hmm. tó bá súnmọ́ mi àbòsí kan ló ń bá bọ̀ yìí hmm. tó bá ti bá mi rẹ́rìn-ín nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn tí bá ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ mi ìyà níjẹ́ o sún mọ́ mi rárá màá gbégi yẹn sáàrin yẹn pé ògbóni tá bá ti ríra lókèrè kakọ̀ máa ju pé ah, báwo ni ṣó wà ìkọ̀kọ̀ báyìí báyìí o ó tán n tó wà nìyẹn tẹ́ wá lóun sọ orúkọ ọmọ nílé ẹ̀ kí n wá o mú fìlà pàtí kan kí ẹ o fẹ́ ṣeré ń bì kan kí n máa bọ̀ kò pọ́síbù o n tó ń ṣẹlẹ̀ láàrin Òbésèré pẹ̀lú Wàsíù ni torí àìmọye oríṣiríṣi tó ti ṣe fọ́mọ yẹn. Òbésèré náà. àìmọye oríṣiríṣiríṣi ṣé mọ ẹni tó yàn bá dẹ̀ ti ń raburú lọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn wàá sá fún un Òbésèré hmm, jọ ọmọ kan tó èmi fẹ́ràn wáyé mo fi fẹ́ràn ẹ ó ní respect mi ìmọ̀ wa nú ẹ̀ o tí ń bá mọ̀ mi sọ. mo ti mọ Obesere tipẹ́ tipẹ́ àmọ́ mi fi bẹ́ẹ̀ rí ní ojú sójú báyìí. ẹ rí rí sójú sójú. no mo ti rí but ó ti pẹ́. njọ́ tí ó wá ṣeré ládùúgbò mi ìjọ mo respect látọdún yẹn mo ti ń respect ẹ̀ èmi dé láti show hmm. mo wà ládùúgbò tí bá rẹ̀ ti débẹ̀ ẹ mọ̀ local area lèmi ń gbé nínú sàríkú máa kàn lọ sórí bẹ́ǹṣì ni màá yìí sinmi síbẹ̀ kí n tó wọlé lọ sùn òun wá ń play èmi ò play ládùúgbò ìta ni mo ti lọ play òun play ládùúgbò mi àgbẹ̀bẹ̀ lẹ́yìn gà ó play mbẹ wàlá ìtàlà ó dẹ̀ wá pé òun fẹ́ délé alájí tajú sọ̀lá lẹ́nu ló bá mi níta dẹ̀ dọ̀bálẹ̀ fún un nígbà náà ó ń rìn ó bá jó àwọn onífújì sí ni a ní kò sí ronú ẹ̀ nù tó bá lọ fún mi jẹ́ pé alájí ìgbà yóò tẹ̀ ń ṣe jẹ́rìí máa ń ṣe jẹ́rìí kọlù báyìí ló ń ṣe ẹ mọ̀ àtìgbà yẹn ọlọ́run fífẹ́ sinmi lẹ́mìí yá ah, ọmọ ìdá ẹnujọ́ mẹ́ta yìí náà ti parí ta fẹ́ wá ṣe yìí tí mo sọ fún mi ní èmi ò bá wá síbi tó yẹ o torí gbogbo gbogbo bí bí Wàsíù ṣe double cross yẹ níbi tọ̀rọ̀ olóyè ẹ̀dẹ́ gbogbo ẹni mo sọ sórí sórí program kó tó di pé tí Oníbàdàn ṣẹ̀ tó wá ṣẹlẹ̀ so tí màá tó ẹ tún fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. kò yé mi ṣe é ní pé Wàsíù fẹ́ double cross ẹ̀ ni. ó double cross yẹ rí ni nígbà tó fẹ́ jọmọjọmọ lọ. ṣẹlẹ̀ ẹ lè explain fún wa díẹ̀ nínú. nínú yẹn nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ah, ọ̀rọ̀ tá à ń sọ ìgegere kọ ṣẹ́ni tí fẹ́ sọ fún yín lórí ìyẹn ẹ wá ríbi tí àwọn pọ́ìntì mi ti ń yọ díẹ̀ lé gbogbo tí mo ti sọ bọ̀ lẹ́yìn ìgbà tí Barrister jẹ́ ọ̀túnba àlà ọ̀túnba àlà of Lagos Adéyẹmí Kóyèkán ló wà lórí tróònù gbà yẹn kì í ṣọba wa tó wà mẹ́sìn o. Wàsíù ló ń fẹ́ jẹ Eh, olú ọmọ ṣọ́rọ̀ mi òkè à ń pa àwọn bọ́ọ̀sì kan láwọn ọmọ ìbílẹ̀ wọ́n wà ládùúgbò mi ní sàlẹ̀kù gbogbo wọn èmi ni mo ń play fún wọn lọ́nà tó ti jìn gúrùpù ni wọ́n ó ti yé yín wọ́n jẹ́ àwọn bọ́ọ̀sì tó lóyà tọ́dẹ̀ máa ń wọnú ga ọba yẹn dáadáa tó yẹ pé mm. kò sọ wí kò sí ẹbí ọba kan tí wọn kì í bá ṣe ìyàwó bọ́ọ̀sì ìbílẹ̀ ìbílẹ̀ bọ́ọ̀sì la máa ń pè wọ́n inú wọn ti wà lamẹ́ríkà wọn oníkálukú ti fọ́n ká àwọn kan náà ìwà nílé bọ̀ ọlọ́run gbé wọn sípò tí tó dáa jù so ìgbà yẹn à ń pe máa ń kọ́ ní mọ̀súrò olùmẹ̀gbọ́n promoter ni òun náà ti kú sìn london london base ni ó ń promote barista ó ń promote wàsíù ó ń promote òbèsè. at the same time. ó máa ń ṣe fún ọ bẹ́ẹ̀. Mm mọ sí olùmẹ̀gbọ́n jọ mọ ọsàlẹkọ ọmọ olùmẹ̀gbọ́n ní lẹkọọ ọmọ olùmẹ̀gbọ́n tó jẹ yẹn ó ní chance lẹkọọ bọọdù kò ń fi bẹ́ẹ̀ bọ ọmọ ọsàlẹkọ ṣe tó ti yé yín so ìgbà tó di ẹni tó ń promote Obesere ó lóun fi kí Obesere jẹ ọmọjọmọlọ ọmọjọmọlọ ọmọjọmọlọ of Lagos kò súrò olùgbàgbọ́ lọ sọ́dọ̀ àwọn olóyè wọ́n lọ sẹ́tù lọ́dọ̀ àwọn olóyè wọ́n ṣe everything wọ́n mú déètì yẹn pé ìjọba yìí àwọn olóyè yẹn ti sọ fáwọn tó ń lu gbẹ̀dú nùgà pé ẹ̀sán bá ìjọba yìí o òfésè ti gbowó wa o bàbàbàbà kí ni wọ́n gbọ́ sí oní connection pẹ̀lú àwọn ọmọ ìbílẹ̀ yìí à ń pọ̀ rẹwà kan ní Akeem Arumire ó ti kú ní ìsìn ọlọ́run kó bá mi foríjì kó bá mi fọ̀run kẹ́ ṣe tí Wàsíù bá máa pa ó máa máa tán ni hmm. ẹ understand hmm. torí ẹni tá à ń pè lákìmọ arómirẹ́ náà kò ń gbà níṣẹ́jú méjì fún bọ̀bọ́ yẹn dẹ̀ ló ti mingu máwọn ọmọ ìbílẹ̀ ó ti ń bá wọn máa ń torí ọ̀rọ̀ oníbọ́ọ̀lù kò ṣe bọ́ọ̀lù kò pa wọ́n pọ̀ ń gbà ẹ̀ bọ̀ wọn ò gba Wàsíù Àyìndé láyè láti wọ̀sàlẹ̀ kó màá wá play anyhow Akeem Aromire ló padà gbé wá torí bó ti mingu máa ọmọ ìbílẹ̀ yẹn ẹ understand kí má bro lọ mọ́tà ọmọ ẹ ló fẹ́ jọmọjọmọ lọ òkè ó wá fi owó rán Akeem Aromire sáwọn ọmọ ìbílẹ̀ yẹn pé kọ́ má jẹ́ kíkí níyẹn ṣe jẹ torí àwọn ẹni opportunity láti bá ọmọ ọba sọ̀rọ̀. Hmm, àṣì ló ṣe lè. wàhálà half a million ló gbélẹ̀ fáwọn ọmọ bọ́ìsì ọmọ sàrìkó dẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ mi kò dẹ̀ sí tó ń lọ ń bẹ̀ tí mi ò mọ̀ but ẹni tó ń bọ̀ àjò yìí kò sọ kankan fún mi mi ò mọ tó fẹ́ wáá ṣe ṣe rí nígbà tí Òbésèré máa jáde tẹ bá rí ohun tó ṣe fún Òbésèré Ọlọ́run ni ò pa Òbésèré sí Sàlíkò. Hmm. yẹ́bọ̀ ìṣe bí ìkọ̀kọ̀ ọmọ ọba tó ń kọ̀ntrólù àwọn onígbẹ̀dú wọ́n ti confuse yẹn náà tí yẹn náà ti lọ bá wọn pé ó yẹ kó gbẹ̀dú wọlé kò sí kábíyèsí lé ẹ̀wọ̀n náà sáà mí sí. Eh, eh, eh. inú ẹ ti bọ́dí sí disgrace tó yẹ pé kán tó gbé rí òbésèrè kókó gbé kò ń bẹ̀ àbúrò wa kan wà ní turkey nsìn àbúrò wa yẹn ló gba léèsì ọrùn òbí tí sèrè ń jọ yẹn ló wọ̀ ó wá mú polú ọrùn ẹ̀ ó wọ̀ fóbèsèrè fábàásì lọ́ọ́ fi ráyè gbé àbáṣe kò mẹ́ tán bá pa ọmọ yẹn síbẹ̀ ń jọ yẹn bó ṣe máa ṣe kùmẹ́ bígbà tó jẹ́ pé kò mẹ́ni tì nìyẹn hmm. ẹ understand hmm. ó wá dọ́ọ̀jì ẹni tó ṣiṣẹ́ ọ̀hún nìsín Akeem Aromire ẹ̀sìn ó ti kú nìsín òun yìí wà òun lífo bó ṣe máa ń ti mẹ́ni àwọn èèyàn sí nǹkan burúkú sí nǹkan burúkú nìyẹn tí ò dẹ̀ ní jẹ́ kẹ́ mọ̀ ẹ understand hmm. ìgbà tí Tolúbàdàn wá ṣẹlẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí find out ẹ̀ dáadáa pé ah ìwọ bọ̀bọ̀ Olúbàdàn ló ń ṣe rẹ́kọ́ọ̀dù fún un tó fẹ́ẹ́ fi fi eh, Obesere tún jẹ àgbà akin bọ́ba gún àyè ìkọ̀kọ̀ máa fíṣìn hmm. káyì máa wòran kíní yẹn ò pẹ́ báyọ̀ lọ́ disappoint Obesere náà pé kò ní jẹ kíní yẹn nìbàdàn mọ́ kí ló dúdé wọ́n mi sọ fún pé ìkọ̀kọ̀ máa fíṣìn ògbóni náà òun ló máa ṣe kíní yẹn hmm. ẹ ọ̀rẹ́ sàn wọ́n wá lọ bá ọ̀rẹ́ ẹ̀ ibi táṣìírí ti tú rèé o wọ́n wá lọ bọ̀rẹ́ ẹ̀ pé à lágbájá ẹ bá bá kábíyèsí sọ̀rọ̀ wọ́n ti àti mú déètì pé túnṣe sọ pé àfi ta bá tún yẹ sí iwájú pé kò tún nílé ìṣẹ̀lẹ̀ mọ́ ìyẹn ni ẹ lọ bẹ̀ Wasiu Ayinde. ẹni ẹ lọ bá kábíyèsí. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn. Yeah tí ó jẹ́ pé ọ̀túnba lòun náà lọ́dọ̀ kábíyèsí ọba àbàdàn ìyẹn ló ń sọ fáwọn àbáàsì pé kán lọ bẹ wàsíù. nàní mo sọ bẹ́ẹ̀ pé nǹkankan ṣẹlẹ̀ ibi tí kinní yẹn ti máa wá gọgọgọgọ òun nìyẹn dárúkọ yẹn ó ti yé yín sìn so later lọ ní ẹ kábíyèsí sọ pé ẹ ìgbésẹ̀ rẹ ò wá ṣe kinní kan kò wá. kò wá ọ̀gánáìsì fún kinní yẹn ní ààfin ọba nígbà kan wo ẹjẹ́ apá gbogbo yẹn tì ibi tọ́rọ̀ ti wá àlóyè mi hmm. kì í ṣe ní kí n jáde ló ti ń ṣe fún abasi náà kò dẹ́ ń ṣe abasi nìkan gbogbo ilé onífújì ló ń ṣe fún. bó ṣe abasi ó padà gba ó gbàdá gba oyè yẹn wọ́n wọ́n kó ẹlòmíì ló wá fi jẹ oyè yẹn ọba eh, ọba kọlọ́sùn ló ní pé kó máa bọ̀ òun á fi jẹ oyè yẹn èyí ò tiẹ̀ wá fi jẹ kò fi jẹ tìbàdàn nìkan gbogbo yorùbá láǹdì ni nìyẹn wá fi jẹ so alihamudulilayi ọlọ́run tí ò ní dojú tọmọ yẹn ló ní kírú ọba míì tó tún lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ló ní kó wà níbẹ̀ tó jẹ́ tòbí sí rí tí ò bá sí yẹn gbogbo owó gbogbo ìkéde tọmọ yẹn ti ṣe ọmọ yẹn ń kéde lọ́wọ́ ẹ pé pé kò ní bọ́ sí ó ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣe advati ó ń tànkárá ó ń ṣe gbogbo ẹ̀ ẹ pé kó pé kò ní bọ́ sí oyè wa ku ọ̀tún làbíjọ́ mẹ́rin ẹ wá ní kò ní pọ́síbù mọ́ ẹ ti wò ó pé kò síbi tó lè tó máa fẹ́ lè fèsì mọ́. Hmm. that means on purpose táwọn ó wà serious so wà serious so ohun tó ń lọ láàrin music láàrin fuji music kó kékeré kọ o kékeré kọ o kékeré kọ o bọ èmi kò jẹ́ kó yé ké dọ̀gì bí ké wà nù bí ké tu bí ké kí náà pè tó kó fẹ́ kó yé pé ọmọ ọdún méjì yìí máa lálé ọmọ ọdún méjì máa bu àfi tọmọ yẹn ò bá kọ fuji. Hmm. <laughs> torí gbogbo ìtàn tó ti kọ́lẹ̀ yìí ó ti kọ́lẹ̀ àdèmá máa kà lọ títí láéláé ni èyí táwa ti mọ̀ tó ti ń ṣe bòun làwa ń sọ yìí èyí tó tún bẹ̀rẹ̀ láti sìn báyìí sí tó tún ṣe lọ wọ́n tún máa sọ náà ni ẹ understand so bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn.